ní 1977 nígbà tó ń jagun mọ́bòlú owó mo sinwó lọ jagun ni mo tún sinwó jagun bọ̀ rẹ́kọ̀dù ẹ̀wọ̀n lẹ̀. Ìṣákì. ilẹ̀ bá wa. yóò dáa fún un. ìbàjẹ́ náà ni tí ó bá wa. ẹ má gbàgbọ́ olúgbò mi rè o. ó yé mi torí rẹ̀ náà. ẹ kọ̀ntínú. sẹ́ẹ̀sì rí sáìmọ̀dù ní fún orí ń ta hmm. abánisowó ni wọ́n kọ síbẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n sì sọ wípé ẹni tẹ́ ẹ bá sanwó lọ́wọ́ rẹ̀ yóò san kọ́dà kéèyàn jẹ gbèsè ọdún mẹ́tàlá. olúgbò ni. bẹ́ẹ̀ bá débẹ̀ wọ́n sanwó ni. alájàgbó ń bẹ. ṣé wàá rí oníyàn kan tó jẹ mí ní wọn tù hmm. mo sì fẹ́ kẹ́ ẹ bá mi sìn hmm. kẹ́ ẹ bá mi gbowó mi jáde toró ti tó ọ̀sẹ̀ márùn-ún ẹ̀sìn tó ti ah. jẹ mí lówó òun nínú owó oṣù mi mo sì ti ya lówó òun mo sì fẹ́ gba nǹkan mi lọ́wọ́ rẹ̀ ah. ní ọmọ bá wa. ṣé ẹ rí ọ̀rọ̀ mi ò ní abẹ́rẹ́ mi ò ní o máa mi ì ní ṣùgbọ́n tí máa fẹ́ báyìí náà sinwó thirty seventy ni o. kí wàá ní ìlú. èyí gba pẹ̀sẹ́ tẹ bá lè fún mi ní iye òun ẹnì sọ síbẹ̀. kí ni ìlú láàrin jẹ mí lówó tẹ wá sọ pé kí n fún yín ní seventy thirty bíbí wọn tù ni wọn jẹ mí. ṣé thirty wá kéré nínú nínú ayé àbí thirty percent wá kéré nínú ayé ṣé olúgbòǹtò òwò yìí hundred million lòyìnbó fi sẹ́ǹdì ẹ̀ sí mi. ọmọ yẹn tí mo fi ṣẹ́ ni tó bá mọ̀ bó lè ṣe yìí o lè mọ̀ lọ o lè mọ̀ lọ lọ sí wọ́n rẹ̀ o lọ sí. wọn bínú àmọ́ ẹja sọ̀rọ̀ bí ọ̀rọ̀ wà jésù kristi gan-an owó ìdá mẹ́wàá tán ni a mọ̀ san kìí ṣe thirty seventy tó yẹ ní ẹ jẹ́ kẹ́mi ninety kẹ́mi ọ̀mú ten percent. <laughs> pẹ̀lẹ́ èèyàn jésù olúwa wọn kì í ṣe jésù ẹni má gbélé ìlú wọn náà mú wá sínú ayé wá jíṣẹ́ ni o jésù tó dẹ̀ wò lọ́nà rán mi níṣẹ́ tí má tẹ̀wá máa gbà mí wàá gbà rárá máa gbà twenty percent àdá ìbá fún jésù ní tẹ̀lé mi náà máa mú tẹ̀lé. wíjú kí kú ayé. ọ̀rọ̀ ẹja àṣìwà ẹ̀dí ẹ̀ fún yín fifteen ìyín náà kéré inú ayé ẹ̀jẹ̀ sì mọ̀ gbókò mi sídìí tó yẹ yín wa. sídìí àmàmà. yín sì mú kọ́sítọ́mà wà fún yín. torí orúkọ rẹ lájẹ mọ́ lọ o sídìí àmàmà bí o kí mo ti fún yóò fún yín. Ah, wo mo ti ń bọ̀ mo ṣe bọ́ta lẹ́nu géètì nsìn ni. Ah. it's about to go down. ẹ tá à ń wá lọ ọ̀nà láǹkó èso ni. àwọn náà ràn owó wọn tún tẹ jẹ mí ni mo wá gbà abánisùnwó ló kọ wọn ó sì bá mi gbowó mi lọ́wọ́ yìí. sídi nítorí pé mo jẹ́ lówó ló fi wá mú yàn wá lé mi. tó tò owó mi mo wá gbà ẹ ṣé bẹ́ẹ̀ mi tí mo yáwó lọ́wọ́ ẹ̀. ẹgbẹ́ bá ẹgbẹ́ bá ẹni à ń wá lọ ọ̀nà làákù ṣé o rí bó ṣe ń wò mí abánisìnwó ni púpọ̀ ìlú wa bá sinwó nítorí kò jẹ́ lówó wo mi ṣé o rí bó ṣe ń wò mí tó bá fẹ́ fa wàhálà màá bẹ́ẹ̀ fa bẹ́ẹ̀ kò síbi tí mi kì í fa wàhálà dé nineteen seventy seven mo ti fa wàhálà bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ lówó olúgbò lówó yìí. mú mú wa. àgàgbò òun ni owó tó jẹ́ òun làwa béèrè kó o dẹ̀ sọ fún. Ah! wo mi ò lówó kankan lọ́wọ́ sí ju owó tí ò bá ti sí jẹ̀díjẹ̀dí kan ò lè gbà. gbẹ́ẹ̀ gbẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo wèrè tó ń ṣe yẹn èmi ò èmi ò rí sí o. sórí olúgbò tó ń wo yìí tú ẹ owó tó jẹ sídìí san fún báyìí. ẹ wo ẹ wo ẹ wo ẹ jẹ́ kó sówó lọ́wọ́ mi tí kò wù lọ láti jẹ sídìí ní gbèsè kó sówó lọ́wọ́ mi láti san ni. sídìí sídìí oògùn rí olúgbò mi ti mu bó ṣe wà yẹn kò lówó tó bá lówó ni o máa san ọ̀rọ̀ mi ò yẹ kò sí ní mm, mm, mm. kí ló wá fẹ́ kí n ṣe fún. tó bá sì pinnu kò lówó sẹ́ẹ̀rí kọ́sẹ́ẹ̀tì tọ̀wọ́ òun ń bra rẹ̀ ìfẹ́ ká gbàgbé àlẹ́ wẹ̀. irú rẹ̀ ẹ sáà rí pé èèyàn wọ bra mm. ẹ bá ń yọ bra rẹ̀ kí n sanwó rẹ̀ kí n gba rẹ̀ síbi mm. mm. àjọ kí n gba rẹ̀ àbí. a sì wà ní fifteen àti seventy five. kó kékeré labẹ́rẹ́ kéré kò sẹ́mi ìfàdìyẹ o sórí títí lòun òwò ọwọ́ rẹ mọ́ sórí bra rẹ kọ́sẹ̀tì rẹ tó kó sí o ọ wàá bọ́ ṣù ọ kù síbi. Ah, ẹ bọ́ bra fún ẹ bọ́ bra fún ẹ bọ́ ní ìsìn ẹ bọ́ ní ìsìn ọ̀ya ẹ̀bọ ní ìsìn. kí n bọ́ bra fún ẹ. ẹ̀bọ. ok kò sí wàhálà nǹkan tí ò lè wọ́ tí n bá ti bọ́ bra fún ẹ mi ò jẹ́ lọ́wọ́ kankan mọ́. ẹ ẹ̀bọ. bọ́ ah, ah. kí n bọ́ bra fún ẹ ní sídìí. mọ̀ n bọ́ bá àwọn ọmọ ìwọ ní. isaki. ẹ bọ́ fún ẹ. Ah, ẹ má yọkùn rẹ̀ pamọ́ o. mi yà á gbogbo máa kó fún ẹ. ṣé orí nílùú rẹ̀ ẹ já mọ́ lọ. ń lọ àbọ̀ àbọ̀ ọmọ jẹ́ o báwo la ṣe fẹ́ pín fifteen percent tèmi nínú bra yàtí ẹ mi jẹ. irú ojú wo. ẹ mi jẹ gidi gan ẹni tó yin tójú sí yín sí yín pé abánisinwó ni mí wọn sọ fún mi pé abánisin bra ni mí ah, ah, kí ni ìyẹn ṣe lọ gbowó ẹ wá débẹ̀ ní ìsìn àárín nǹkan kan gbà ṣé ìwà ni gbà nǹkan kúrò bẹ ẹ kún bí bàmá ìdí àpéká yọ bra ṣé ẹ yọ bra ni ẹ ṣe abánisunwó abánisin bra ni. mi ìlà ìbò ṣeé o mi ìlà gbèsè màá da tí láfo màá da tí láfo màá da tí láfo fún ẹ wọ́n sọ fún ẹ. so listen listen tó fi ṣẹlẹ̀ nísìn ni pé listen tó fi ṣẹlẹ̀ nísìn ni pé òwe fún mi lára bíláyà bí òwe fún mi fifty percent mi lára bíláyà. ọ̀dà mo ti gbọ́ nta se ní ìsìn ni pé ń yọ apá abúlé àkàn fún yín. bẹ́tà. mi bá sì yọ fún yín ní ìsìn ń gé kínkínní kúrò mẹ torí fifteen percent lájọ sọ. kò sí wàhálà apá abúlé àkàn ò sì tó fifteen percent. kò sí wàhálà ó máa wà rẹ́kọ̀dù ni mo máa fi sínú rẹ́kọ̀dì pé nígbà tí mo lọ bẹ́ẹ̀ sinwó ní two thousand and twenty one o mo gba pa black. kékeré fifteen percent because ẹyin ẹ ọmọ ọjọ́ mi adé lọ́gbà nǹkan mi. ìbéèrè kan tẹ̀mí o béèrè lọ́wọ́ ṣé ìyá abúlà ń gbẹ̀yìn. mi ò lè sọ o èyí wọn kàn mí. ẹ ẹ ohun tá a sì wọn pé ẹ wá ìgbéraga ń gan pé orí ibú yín pọ̀ kí ni ìyẹn wà bí ń ṣe fún yín ní òun sẹ́ẹ̀rí kọ́sẹ̀tì ìrìnrú rẹ̀ ọjọ́ ìrànwọ́ n sì ń tojú sàwọn èèyàn tẹ́mọ̀ bá sin gbèsè àmọ́ ẹ̀rù ń yọ bra ọ̀sán ọ̀sán ọmọ gbé mi ya gbogbo ẹ̀kọ́. ẹ mọ̀ kó mo já mo ti já rìn ẹ̀sìn látàrí bàbàǹgídá mo ti já. bàbàǹgídá mo ti dàgbà. Ah, ah. inú ilé ìfìmọ̀ pé mo ti pẹ́ láyé. ọ̀dà fún ẹsẹ̀ o mo rí yín náà o. a tún mọ̀ ríra cdcd cdcd a ti mọ̀ ríra.